السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله ما زال الحديث مع تنويع رحمة الله سبحانه وتعالى بعباده فقلنا بأن رحمة الله سبحانه وتعالى تتنوع باعتبار ظهورها للعقلاء وعدمه فتنقسم إلى رحمة ظاهرة ورحمة باطنة ورحمة الظاهرة هي المعروفة لدى العقلاء من الناس عموما أو لدى الخواص منهم ورحمة الله, ورحمة الله الباطنة هي التي لا يعرفها إلا الله وقد وسعت رحمته كل شيء قال الله تعالى ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون أدكتم ولهم agbàtọ́kù في ẹni gbàtọ́ lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àti oúnjẹ kan tuntun àtìgbà òjijì ọlọ́ọ̀ni ẹrúsìn rẹ̀ ní tí ọlọ́run bá tí ó fẹ́ kí ọ̀gbẹ́ àtàwọn ará ilé rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn owó tó bá jọ ọmọ Islam tí ó fi jẹ́ òfin ìdè kọ́lọ̀ jẹ́ gbogbo ọjọ́ wà nínú wọn ẹ̀yìn ẹrúsìn ọlọ́run nípa àánú ọlọ́run ká kópa tìtẹ́lẹ̀ náà látó ń bá lọ lórí wípé àánú ọlọ́run ọba àdìjọlá ó fi àti ètò ìgbé ọkọ̀ máa ń fi òfojú hàn sí wọn èyí tá a tẹ̀lé àánú ọlọ́run tó fojú hàn òun náà ní ètò fojú hàn sáwọn tí wọ́n ń là kẹ́ inú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ọ̀yọ́ ẹni kẹta sílẹ̀ àbíkọ́jẹ́ pé àwọn èèyàn kan tí wọ́n bá ronú jinlẹ̀ òun náà ni wọ́n yí pé àánú ọlọ́run lélẹ̀ òun náà sì fojú hàn ní àánú ọlọ́run tí òfojú hàn náà ní ìtòlé pé ọlọ́run bá àlejò kò sẹ́ni kẹtọ́ mọ́ ọlọ́ọ̀bá lè jẹ́ láti sọ ibi kò sí nǹkan ọ̀run tí ń bẹ tí àánú òun ọlọ́run tí ò sí lára ẹ̀ tí túmọ̀ sí pé tí ìgbẹ́tọ́ bá ti ẹ̀yìn nínú yà tí ń jẹ àjẹlé nínú yà àánú ọlọ́run tí kò wà níbi ìyà tí ń jẹun gan tó lè fi ọlọ́ọ̀bá lè jẹ́ láti sọ lọ́mọ́ ọlọ́ọ̀bá sọ ibi wa rahmati wasi'at kulla shay àánú bọ̀dọ̀ gbogbo nǹkan pátápátá ló dé fasa àtúbọ̀há lẹ́lẹ́rí na ya sẹ́kú na wa yòókù na zaka tàwọn lẹ́rí na wọn bí na yóò nínú ọlọ́run wọn yóò ṣe àánú yìí ní ọ̀ràn fún àwọn èèyàn tó wọ́n ní ìbẹ̀rù ọlọ́run kí yọ àti àwọn tó wọ́n ní ìgbàgbọ́ sí àlejò ọlá wọ́n ní ìgbàgbọ́ sí àwọn ọlọ́run lábẹ́ eléyìí lásọ pé ìgbà mi ọmọ ẹ̀dẹ́ nìyẹn máa wo nǹkan mi tọ́jú ẹ́ pé tá a bá wò ó lọ́ọ̀kan á rí pé ìyà lélẹ́yìí àbí nǹkan akórira lélẹ́yìí àbí ìbànújẹ́ lélẹ́yìí àbí ìnira lélẹ́yìí tó jẹ́ pé oore ọlọ́run àánú ọlọ́run ọ̀fara pamọ́ síbẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí ọwọ́ àmọ́ sí ìyàn yìí pé àánú ọlọ́run lélẹ́yìí ó sì lè jẹ́ pé òbí kejì ní dáàrò ìgbé eléyìí àánú ọlọ́run ní tó jẹ́ pé àánú ọlọ́run tó kọ́ ṣùgbọ́n tí ó padà jì yọ padà já sí ìyá ọlọ́ọ̀bà àlejò ọlá nínú oríṣiríṣi àwọn tí ń nínú ilé ayé yìí àwa náà ti rí àmì rẹ̀ ìgbà ní àìsàn ó tí ó tún wá pàpà wá já sí tó yọ wà máa gbìyànjú bí òsè ní ti òun máa bẹ́ẹ̀ náà ti nínú sáré nínú ilé ayé yìí òun náà ní pé àìsàn lè dèèyàn mọ́lẹ̀ ìdèèyàn tó bá dèèyàn mọ́lẹ̀ yọ wà jẹ́ okùnfà tí òfin ní ti kò gbé àwọn aburú kan lọ́jọ́ pé sáìsàn wọn bá ti ní òun náà ìbá wà pẹ̀lú àwọn èèyàn tó yí pé wọ́n ṣe kò ń aburú náà bẹ́ẹ̀ náà ti ní èèyàn máa fi àìsàn gbà míì tí èèyàn máa ṣe àìsàn fún yẹn gbà ní ìṣẹ́yàn náwó rẹpẹtẹ lé lórí tọ́nà ọba àdìsọ́lá tí ó wà tó kó ní àlàáfíà lẹ́yìn ìgbà náà yóò tó di pẹ́pẹ́ tọ́jẹ́ pé gbogbo owó tọ́jọ́ náà yọ kọjá yọ òní tó ọgọ́rùn-ún tí pàpà ní láyé tó tó kó bẹ́ẹ̀ tí na òun náà ni ikú tí ń pa wá òun pé àti bẹ láàrin ẹ̀mí àti ara tí kú òfin dé téèyàn bá wò ó ẹ̀mí yìí fẹ́ fira wọn lẹ̀ èyàn á máa wò ó gbà ní ìpè ìbànújẹ́ lélẹ́yìí ìnira lélẹ́yìí tó sì wàá jẹ́ pé yọ wàá jásí dáadáa àti ìkẹ́ ọlọ́run torí pé ní àkọ́kọ́ àánú ọlọ́run tọ́lọ́ ń pe alẹ́ sí ilẹ̀ fún gómìnà òdodo kò lè rí láyéláyé àyàfi ìgbà tí ọba papòdà àwọn ọmọ ntọlọ ìtọ́lọ̀ ń bá fún ilé ayé nìkan ilé ọmọ rí ìtọ́lọ̀ ń parí dé lẹ́dí nínú sàárì àti láti ìyá tó lè rí ayé bẹ́ẹ̀ náà sì nígbà tí ilé bá gbára tí ẹ̀mí ò ní lára rẹ̀ mọ́ iná ẹ̀mí ẹ̀mí èyàn ní wà láyé kò sì ní jẹ́ kó tó kúkú ọlọ́kọ́sọ àkóònù owó ẹ̀ ọlọ́ọ̀bá ìgbéra sọ fún ayé Allahu yatawaffa al-anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون ọlọ́run ní ọba àlejò ọlá onímọ̀ ń gbẹ̀mí nígbà okùnfà wa lè jẹ́ oríṣiríṣi ṣùgbọ́n bàtà tó bá tó oná ìyọ́ náà bá lè jọlá iná ìyọ́ gbà Allahu yatawaffal anfusa hina mawtiha ọlọ́wọ́ bá lè jọlá onímọ̀ ń gbẹ̀mí nígbà tí ẹ̀mí bá fẹ́ ti ilé ayé lẹ̀ oní ọgbà sọ́dọ̀ bẹ èyí tó bá jẹ́ pé ọ wà lójú oorun táṣù ọlọ́wọ́ kún ọlọ́wọ́ ló ti kùn ún lásìkò tó wù ú nígbà ọba tó wá yá ọlọ́ọ̀bọ tó dá ẹ̀mí padà sí lára tí ó tún máa tẹ̀mí nọ́wálì gbogbo tẹ́lẹ̀ ẹni tí ọba sì kú ọlọ́ọ̀bá àlejò wà kọ́kọ́rọ́ ilá mùsàlùmá ọlọ́ọ̀bá ilẹ̀ lu ẹ̀mí bí àsìkò tó ti nígbà kí wájú ọlọ́ọ̀ni tó ikú ọ̀wà akẹlẹ̀ mọ́ olórí náà ni ó mọ́ ọ lọ ọlọ́ba sọ pé iná fi dhalika la ayatin li qawmin yatafakkarun dájúdájú òun àmì bẹ́ẹ̀bí ikú yìí fún àwọn tí wọ́n bá ní làákàyè kí wọ́n lè ronú bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹ̀sán dáadáa àwọn orí gẹ́gẹ́ bá ti sọ lórí dáadáa tí èèyàn ṣe èèyàn lè rí àtìlẹ́yìn ikú ọlọ́ba sọ fún ayé pé kullu nafsin dha'iqatul maut وإنما توفون أجوركم يوم القيامة فمن زرت عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور gbogbo ẹ̀mí pátápátá òun náà ní ọ̀tọ̀ ikú o kì í túmọ̀ sí pé ikú èsì òpin ìrìn àjò ìtọ́wò lásán ni gbogbo ẹ̀mí pátápátá ti bá ń mẹ́ òun náà ní ọ̀tọ̀ ikú o ntí ọkàn tẹ́lẹ̀ ní pé ọlọ́run bá àlejò ọlá yóò ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀san yín fún yín lórí iṣẹ́ tẹ́ ẹ bá ṣe tó bá jọ ìgbà ìkìyàmà ẹ yóò tọ́lọ́ bá gbé jìnnà sí iná tó fi wá àlùjánnà ìlú ẹgbẹ́ ti jèrè o ọlọ́run bá lè gbọ́ láfẹ́ pé ìgbésí ayé tá à ń lò yìí kọjá kékeré kan ìgbésí ayé ẹ̀kan jẹ́ lásán ni tó ti ró pé pé èèyàn gbẹ́ni lè ọtún bẹ́ẹ̀ àádá àádá alẹ́ ayé ọlọ́run sọ̀rọ̀ yẹn ibi tọ́lọ́run bá ti sọ̀rọ̀ sí náà lóní ọba ń jọ ìjà nínú rírí ayé òun náà wàhálà oríṣiríṣi àti ìnira tí wọ́n ń fẹ́ bá ń sójú ọ̀nà ọ̀tọ́lọ́run ẹ̀ ń bá ń kókò sójú ọ̀nà ọ̀tọ́lọ́run yóò kan ìṣòro àwọn èèyàn fi nira kàn án àwọn èèyàn sọ̀rọ̀ sí wọ́n sọ̀rọ̀ ẹ̀ láì àwọn èèyàn fi wọ́n fi wé sí ọ̀dà bẹ́ẹ̀ náà sì ni wọ́n dùn láwọn ẹ̀kọ́ kan tí èèyàn bá ń wo ìnira ni ṣùgbọ́n torí pé ẹ̀sán dáadáa tọ́lọ́ ń palẹ́ sí ilẹ̀ fẹ́ bá kòkò sójú ọ̀nà tọ́lọ́run a lè sàdédé rì àfi ká kòkò sójú ọ̀nà tọ́lọ́run àfi ká kan àwọn ìṣòro oríṣiríṣi bẹ́ẹ̀ náà sì ni àwùjọ wa àtúnṣe ò lè bá láéláé àyàfi táwọn èèyàn kan tí wọ́n bá ń gbìn lórí ọ̀nà tọ́lọ́run tí wọ́n ń kòkò sójú ọ̀nà òdodo torí pé ẹ̀sìn tọ́lọ́run pẹ̀lú ẹ̀sìn tọ́lọ́run pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run iná ni àwùjọ wa ò fi dáa kọ́lọ̀ kọ́ bá fi àtúnṣe àwùjọ náà ọlọ́run bá àdékẹ́ ọlọ́sọ fún ẹnu kúrọ́ yìí pé amuhasibitum antẹ́dìkọ́lù lè jáde ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله بني أي سابع النبي صلى الله عليه وسلم سيما لرسول أفلي والجنة bẹ́ẹ̀ náà ni ẹ̀yin musulmi bẹ́ẹ̀ tẹ̀lé suna Ànábì sallallahu alaihi wasallam ẹ máa rò yí pé ẹ máa wọ ní ọ̀fẹ́ ni tó sì jẹ́ kí àkàwé àwọn èèyàn tó ti wá bá yín tó sì lójú ọ̀nà ọ̀tọ̀lọ́run tí wọ́n ń ṣe tí wọ́n ń pèpè sójú ẹ̀ ti wá kàn wọ́n àti ilé kókó ọ̀wárí yìí wá fi di àti àwọn tí wọ́n jẹ́ mú mi ní tí wọ́n fi ń sọ láàrin wọn wípé ni àròsí ọlọ́ọ̀ba àlekè ọlá ìgbà ni ó dé ọlọ́ọ̀ba sọ pé dájúdájú àròsí ó ti súnmọ́ ká ìlera nínáwó tó jẹ́ ọ̀dọ̀ tí wàhálà lórí dáwà ìsìlámíyà bí a máa nínú ilé ayé yìí òun náà ni oṣù táwọn téèyàn bá wò ó èyí ò rí pé inú ìyá ọlọ́run ni kọ́lọ́ńkọ́ ìyàwó ya òsì ọ̀sẹ̀ tí ń fẹ́ tọ́ba wá tẹ̀lẹ̀ tọ́ba wá wò ó pé ìnira lélẹ́yìí lábala míì ó tún lè jẹ́ àánú ọlọ́run torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tí ń tẹ̀lẹ̀ inú àwùjọ yìí àwọn tí wọ́n tó tán àwọn tí wọ́n rí jẹ tọ́sẹ́kù àwọn náà ni wọ́n ń ṣe é nígbà tí àlàáfíà bá ń bẹ ọ̀rọ̀ ń bẹ gbogbo ẹ̀ ń bẹ ìgbà náà lèyàn máa dá ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi lóníranran tí ò ní rántí ọlọ́run bá lè jẹ ọlá ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé nǹkan fẹ́ fà ó ti mọ̀ wípé àìní lọ́wọ́ yọ fà fìtínà fóun yọ máa sá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ àjẹ́ wípé àìní ṣe lójúkọ̀nà kan ọjọ́ ìyàlá tọ̀dọ̀ ọlọ́run lójúkọ̀nà kan ó tó jẹ́ sínú rẹ̀ ọmọdún àdúgbò torí pé oore ọlọ́run ti ń bẹ́ẹ̀bí kéyìn orí owó náà kó nílò kó rí ṣe o náà ní pé tí ìpìlẹ̀ owó nǹkan bá dáa tí ìpìlẹ̀ owó bá dáa tọ́jẹ́ pé ọ̀nà halali ló ti kójọ àánú ọlọ́run lọ́wọ́ pẹ̀lú rẹ̀ tó bá ṣe pé òjì kejì ni ìyá ọlọ́run ni ni ọ̀nà tí ọba fi ń ná owó yẹn tó ń fi ojúṣe rẹ ntọ́lọ́wọ́ balẹ̀gbẹ̀ ọlá tó gbélé ọ lórí lórí ẹ̀mí rẹ lórí fámìlì rẹ lórí àwùjọ rẹ lórí ẹ̀sìn Islam lórí àwọn mùsùlùmí lórí dúkìá tó ní ìjọ ń ṣe ojúṣe rẹ lórí ẹ̀ tó ọba ti ń ṣe abọ́dúgbọ́lọ́dọ̀ ọlọ́run pé àánú ọlọ́run fi òdúró tí ò ní tí lọ́wọ́ pẹ̀lú rẹ̀ yẹn ṣùgbọ́n tó tó òjì kejì ní tó ò ṣe kò sì mọ̀ pé bó o ṣe ń fojú wò pé àánú ọlọ́run ni ìdí àjẹ látọ̀dọ̀ ọlọ́run ni ọlọ́run kan bí ọlẹ́kẹ̀ ni ọlọ́run bá lè fẹ́ láti sọ ìgbà wa máa ń de àwọn káàkiri lẹ́jẹ̀ tó ń di pé ńgbà tí a bá gbá wọn mú á gbá wọn mú pẹ̀lú ìjà tí wọn ò ní bọ́ ń bẹ̀ ọlọ́run dákun orí ẹ̀jẹ̀ kọ́lọ́ mọ́ ṣe fún wa wọlá títò jẹ ọlọ́run wọlá àánú rẹ̀ orin ìdẹnilẹ́kẹ́ tó ṣe pé yóò wá fún ajá sí ìyá ọlọ́run ọlọ́run kó gbé jìnnà sí wa gbogbo orin tọ́lọ́run ṣe fún wa ọlọ́run jẹ́ ọmọ ajá sí àánú ọlọ́run ọlọ́run jẹ́ sí ìgbẹ̀mí ọmọ ajá fún wa

kọma máa rọ̀ fún ojúkànnà dáadáa ṣíṣe o náà ló ń túbọ̀ sí owó jẹ́ àánú látọ̀dọ̀ ọlọ́run fún ọ ẹ̀ tó bá ṣe pé ńgbà tó lówó tán máa ra oríṣiríṣi ọtí fáwọn àlejò wọ́n mọ̀ yìí pé ìyá ọlọ́run ti kì í ṣe àánú ọlọ́run ìgbà tó lówó tán ní máa kó obìnrin oríṣiríṣi tí ọmọ bá wọn ṣe tìǹà kó yìí pé ìyá ọlọ́run ní ń ẹni anụ àánú ọlọ́run wà pẹ̀lú ẹ̀ òun náà ni ẹni tọ́lọ́ ọba àlejò ọlá tọ́kẹ́ tó sí ọ̀rọ̀ fún tọ́wọ́ àrọ̀ ọ̀rọ̀ tọ́rọ̀ fún tọ́lọ́run nǹkan mọ́sálásí ó fún ọmọ òrukàn ló ń jẹ ó fún àwọn okólówó ó yọ zakat ó ń àwọn aláìní lóríṣiríṣi fi oríṣiríṣi ìtẹ̀lé tọ́lọ́run ìyọnu tọ́lọ́run bẹ́ẹ̀ náà sì ni kò rẹ̀ lójú pẹ̀lú owó tọ́nà ọba àlejò látó bẹ́ẹ̀ náà kò gbéraga àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀yìn ẹrú ọlọ́run nínú àwọn ojúpẹ́ náà haram tọ́wọ́pọ̀ jù nínú àwọn àwùjọ yìí tí àwọn èèyàn tí wọ́n máa fi ń wá owó òun náà ni owó tí wọ́n ní tó ṣe yí pé ẹni tó ní kí wọ́n àbí kọjá yìí pé ṣẹ̀ríà ìsìláàmù gangan fúnra ara rẹ̀ kò fọwọ́ sí tó lówó bá ní gba owó yìí tí ṣẹ̀ríà ìsìláàmù kò sí pé kó fún ọ haramu náà ni haramu ni tí ṣẹ̀ríà àbájọ ìgbà kó lè fún ọ ṣùgbọ́n gangan inú rẹ̀ òdò sí láti pé kó fún ọ ìwọ ló mú jú láti haramu náà ni àfi kí ìdínú lè máa níkò ìdínú ṣáà rẹ̀ ìyọ̀ǹda tọ́lọ́run àti ìyọ̀ǹda ẹ̀ tọ́lọ fún ní dúkìá yẹn kọ́yọ̀ǹda kí méjèèjì ọ̀pápọ̀ iná ẹ̀ owó fún náà fi di halal lápèjúwe owó téèyàn jí haramu ni ọlọ́wọ́n bá ọ̀fẹ́ ẹ̀ǹkẹ́ jí rẹ̀ náà kọ̀fẹ́ owó òlù táwọn kan kó jẹ haramu ni rẹ̀ náà sì àwọn ọmọ ìlú tí àwọn náà ò gbọ́ àwọn náà ọ̀nà méjèèjì ló fi gbogbo ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni ntọ́ba jẹ́ àbòsí ẹ̀ńtọ́ bá ń sáráàsì pẹ̀lú ẹ̀ tọ́ba rí rí kúlẹ̀kúlẹ̀ ń tó gbé fún kò ní fẹ́ ìwọ rò wípé nìyẹn chance nìyẹn àánú ọlọ́run kọ́ mú o ti ti

bẹ́ẹ̀ náà sì ni gbogbo ipò tí yẹn bá wà tí wọ́n fi exploit àwọn èèyàn yòókù tí fi ń kówó jẹ haramu ní nǹkan tó ń kó jẹ هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر الكفى أما بعد فأيها المستمعون الكرام قال الله تعالى يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم أبكن يا الله أترى جاءت جفاء نبوة محمد صلى الله عليه وسلم أي أبكن الله àtẹwálà tọ̀dọ̀ ọlọ́run pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ jẹ dúkìá ara yín láàrin ara yín àyàfi pẹ̀lú ọ̀nà tó gbàdá ọ̀nà tó ẹyọ́nú sí ọ̀nà tó bá tẹ̀lé àmú bí kọjá pé òwò lẹ́ ń ṣe tẹ́ǹtà tẹ́ǹrà àtẹ̀sí sọ òwò ń bẹ̀ nínú ọ̀nà ojúkànnà táwọn èèyàn fi máa ń haram nínú àwùjọ wa òun náà ní pé kọjá pé ṣẹ̀ríà ọlọ́run ọ̀yọ̀ǹda nǹkan ṣùgbọ́n tó lówó ọ̀yọ̀ǹda rẹ̀ haram náà ni nínú àpèjúwe rẹ̀ òun náà ní ẹ̀dùbá owó ìwé tọ́pọ̀lọpọ̀ àwọn báǹkì ṣe àtàwọn míì tí wọ́n ṣe báǹkì tó ṣe yí pé wọ́n ó ya ọ ní owó wọ́n ó ti wá gbé gbèsè kéde pé iye báyìí ló ti san ó jèrè ó jèrè ọ̀kan wọn owó èlé ni tòótọ́ wọ́n pinnu fúdọ̀ ya ọ ṣùgbọ́n ọlọ́run bá àlejò látọ́dá wa ó lè ọ̀fẹ́ ó wà ní ìṣúra tó bá kọ́ra tó lọ́ọ́ bá àlejò látọ́ sí wàhálà láhùn lè bẹ́ẹ̀

nítorí àsìkò tí ọ̀sán àwọ̀ àti ìlúmi lórí tọba tẹ́ tí lẹ́yìn mẹ́fà a lórí lọ́yẹ̀ pé lẹ́yìn ọdún kan ní a lórí tó tún gbajú oṣù mẹ́fà lọ ìtí ń jẹ́ ìbájú àlejò ọ̀fẹ́ tọ́ ọba lágbára kọ́ àyàn lówó kọ́ lọ lò ó kó kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sọ́ra fún bank pẹ̀lú interaction wọn pẹ̀lú àwọn èèyàn tòótọ́ muslim bank ni wọ́n ní àwọn ti gbé kalẹ̀ lókùrú bàtọ́ wá nke pé ọ̀fẹ́ ra nǹkan ọ̀fẹ́ ra nǹkan nǹkan jẹ́ one hundred thousand àwọn wọ́n wàá bọ́ ra wàá fi owó tí wọ́n lé lórí tọ́ba jẹ́ pé wọ́n ra ń tòótọ́ wọ́n sì délé ọlọ́ wọn láwọn tà

ẹ̀bá àti ní islamic bank ẹ̀bá àti muslim bank ti ẹni ẹ̀kẹ́ torí pé àkọ́ ikú sẹ̀ríà ìtọ́ba jẹ́ pàpà sẹ̀ríà kò ní yí padà láíláí èèyàn bá gbé ọkọ lórí bí ẹran hárahárà kó o pera rẹ ní muhammed sallallahu alayhi wa sallam kó o tún wá máa tẹbọ ọ̀là olúwájú ọlọ́run kó o pera rẹ ní islamic bank kọ́wá jẹ́ pé transaction rẹ tọ́ba wá ń ṣe kọ̀wá níwá islamic ọ̀là olúwájú ọlọ́run ká máa tọ́ra sí pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni owó tí àwọn èèyàn rẹ̀ kan máa bèèrè lọ́wọ́ wa tí wọ́n sọ yí pé mówó wà àdúrà fún ọ àti mówó àdúrà wà kò bá tẹ̀lé àmọ́ ànábì sallallahu alaihi wasallam kò solú ẹ̀ láyé àwọn sàábì rẹ̀ sallallahu alaihi wasallam wo ìṣerú ẹ̀ àwọn ẹni ìṣáájú tí wọ́n jẹ́ níbi ìṣerú ẹ̀ tó bá fẹ́ bèèrè fún sàrà kò sí wọ́n bẹ́ẹ̀ tó bá jẹ́ tẹ̀lé tó tọ́ sí sàrà àníyàn sàrà náà sínú ṣẹ̀rí àyè kíkáwó lè jẹ́ ní akúṣẹ̀ ní ìlú sí ni kòrò owó ná kòrò jẹjẹ kòrò asọ̀wọ̀ ìtọ́ba rọrùn fún anú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àwa tún nítorí parí tó kùn ìdí jẹ́ sàrà ni lọ́wọ́ jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ni ọ́ má lọ àdúrà ẹ̀bùn mi nítorí ọlọ́run ẹ̀bùn mi sàrà ẹ̀fún mi ìdí wá àwùjọ jẹ́ ó ì fi lọ wáyé pé àdúrà tá ń ni a fi ń ìta ìgbọ́dọ̀ pé afẹ́ afẹ́ ni àdúrà a bá ti ìsìn ọlọ́run ìsìn ọlọ́run ìnígbàgbọ́ ikú ọlọ́ọ̀bà àlejò ọlá ló lè nǹkan yìí a sì fi síwájú kí wàá ní wàhálà táwọn ọmọ ọ̀sẹ̀ pé mú wá jẹ ìsàdúrà fún ọ ọlọ́run ń sọ fún إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين ọlọ́wọ́ bá yín sọ fún yín pé ẹ pè mí ẹ ṣàdó àsọdọ̀ èmi ọlọ́run á ṣèjìbò lápò ní ìgbà yín lò ṣé wọ́n lọ́lọ́run tó dá wa lóòrùn tó fi ń béèrè owó ṣé wọ́n lóòrùn ní nǹkan wájú ọlọ́run tí wọ́n náà ń tọrọ ṣé káàánú béèrè owó lọ́wọ́ tiẹ̀ náà àbí wọ́n tó orí jẹ tó orí mu fẹ́ẹ́ fún olówó lọ́ọ́ ju ìyá aláta ìyẹlẹ́kọ lọ tó tún wá ń gba twenty naira fifty naira tiẹ̀ ìwọ sì rè rédíò lọ́ńtà machine lọ́ńtà tẹ́lẹ̀ tó tún wọ́n bàjẹ́ wájú rẹ̀ thousand tí wọ́n máa dá fọ́ òun sì rè kọ̀tàdì ìgbàlódé tí wọ́n máa ná sí fifty naira hundred naira lọ tó tún wá gba tiẹ̀ kó tiẹ̀ wá ń tó lówó àdúrà téèyàn bá fẹ́ yà mọ́ tọ́ba ládùú àti òṣè tọ́ba ládùú àti kálukúlẹ̀ ní kádùá ọlọ́run bá lè jọlá yọ máa jẹ́ pé gbogbo wa ọlọ́run bá ń sọ fún ayé pé wà kọ́ ọ́ lárọ́ burúkú ní bí òun ní àtẹ́jú lápò ọlọ́run ní ẹsẹ̀ mi mi kò máa da yín lóhùn innal ladina yastakbiruna an ibadati àwọn tí wọ́n ń gbórí tí wọ́n ń ṣe gírí mọ́ńká yìí kó o níbi ìbáàdà àtẹ̀mí ọlọ́run kí ni ìbáàdà àtọ́lọ́run náà ní dùá àwọn èèyàn kan bẹ tí wọ́n sọ ọlọ́run tí wọ́n tún ọ̀ nígbàgbọ́ pé ọlọ́run bá kan bẹ àbí wọ́n nígbàgbọ́ pé ọlọ́run ní máa dá yín lóhùn ọgbà tí agbára wọn ní gbogbo nǹkan sòtí túmọ̀ sí pé àdúrà tọ́lọ́run kọ́kọ́ dáàkọ́ ńlọ́ntọ́n tó wá fáàsì pẹ̀lú ìbáàdà wípé ìjọsìn ní ọlọ́run wàkọ́ọ́lá rọ̀bù kúmù dìrú ní asẹ̀jìbù lákùn ọlọ́ọ̀bá àdìkẹ́lá jẹ́ pé ẹ̀kù mi ń jẹ́ pé yé iná lọ́rí na yẹ́sẹ̀kìdìrú na àmì ìbádàtì àwọn tí wọ́n gúnrí kúrò níbi ìbádà ìní ọlọ́run kádùá jẹ́ ìkánú ẹ̀ kàyẹ́dẹ́ olú àmì tí mo wí àtàwọn tá à ń gbọ́ ọlọ́mọdé ọjọ́ ìbálẹ́jọ́ burúkú aláìsí àmọ́ ọlá àtúntòbí ọlọ́mọlá àlọ́ rẹ̀ ibi tá a kù sí ọlọ́mọkọ́sọ àmójúkò fún wa ibi tá a kù sí ọlọ́mọkọ́sọ àmójúkò fún wa ìlú nàìjíríà wa ló ń gbé sẹ́rí èyí tó dá ń bẹ̀ kọ́lọ́mọdé ọmọ àgbèrú sí èyí tó kù bí ẹ báàgì kọ́lọ́mọkọ́ bá yí padà sí dáadáa àwọn olórí wa kọ́lọ́mọkọ́ bá dúró tì wọ́n kọ́lọ́mọkọ́ bá dúró tì wọ́n kọ́lọ́mọkọ́ bá ọmọ darí wọn ní dáadáa mẹ́jẹ̀ẹ́dù náà mẹ́jọ ìfọ̀kànbalẹ̀ ọlọ́dàkùn ká àdàpadà sílùú nàìjíríà èyí tó wà ń bẹ̀ ọlọ́mọdé omi fíafíà o ọlọ́mọdé omi fíafíà o èèyàn wá kan ọ̀pákódà ní àìsẹ́ yìí bíi ìkẹta àbíjẹrẹ ní abúlókè ní àwọn ọmọ ọ̀tá abúlókè wọn gbóngbò nítorí fẹ́rẹ́ sí ẹ̀ nìkan sòkádà rọ ọlọ́run wọn ti ìtọ́jú fún tẹ́tánọ́ọ̀sì wọ̀ wọn ti gbé lọ sí ìṣe gbogbo ti dáfẹ́ nìyẹn ọlọ́dàkùn ọgbà àbọ̀ rẹ ọlọ́dàkùn gbà àbọ̀ rẹ nítorí ilẹ̀ mọ́jọ́ ọba jẹ́ tó fi ilẹ̀ ọjọ́ ọba jẹ́ ọlọ́ba adúró ti fámìlì rẹ̀ ọlọ́ba adúró ti gbogbo àwọn ọmọ rẹ̀ ọlá ti tóbi ọlọ́wọ́ láàánú rẹ̀ bá a ti tọrọ fún gbogbo òkú mùsùlùmí ọlọ́mọta àti rẹ̀ ìgbìmọ̀ náà ọlọ́run sàmójútó fún wọn ọlọ́run gbàgbọ́ wọn ọlọ́run dákun fún àwa náà lápò kan dáadáa ọlọ́run dáná bá gbogbo èkó ló bá náà bá àdá ilé àdé ìdáná wà hàn lẹ́nà ilé ló bá rahmat ẹni